ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́àgùntàn adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè ní òní yìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run ohun tí a ó sì máa bá ara wa sọ ọ̀rọ̀ lé lórí ó máa dó láti lórí ó máa dó lórí ọ̀rọ̀ ọlọ́run látinú ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé àwọn ìwé ìwé ti Jákọ́bù àti Jude inú àwọn ìwé méjèèjì yìí látinú ìwé májẹ̀mú tuntun ni a ó ti máa kọ́ ẹ̀kọ́ ní èyí tí a ó kọ́ tí mo sì gbàgbọ́ pé ọlọ́run yóò bùkún fún wa nípasẹ̀ àwọn ẹ̀kọ́ wọ̀nyí ní òní yìí ní agbára ọlọ́run máa máa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ọgbọ́n ọlọ́run èyí tí mo pè ní ọgbọ́n ọlọ́run a ó kíyèsí ọ̀rọ̀ ọlọ́run wa nínú ìwé Jacobu orí ìkíní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ ìwé Jacobu orí ìkíní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ibi tí màá dákà fún wa òun ni ó jẹ́ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ àkọ́sórí wa àbí tó jẹ́ bí akọmọ̀nà wa ìyẹn ni ẹsẹ̀ ìkarùn-ún ìwé jákọ́bù orí kínní ẹsẹ̀ ìkarùn-ún ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tí ń fi fún gbogbo ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ tí kìí sì bá ní wí òun á sì fi fún un ẹ̀kẹ́ aleluya ẹ mo ti ṣe sọ wípé a ó máa bára wa sọ̀rọ̀ lọ́run ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká tẹrí wa ba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa mo gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run ọlọ́run wa gbé yín ga fún àkókò yìí èyí tẹ́ fi oore ọ̀fẹ́ àtàánú fi dá wa sí fààyè gbà wá láti lè wà ní ààyè ní àkókò yìí láti gbọ́ ọ̀rọ̀ yín ǹjẹ́ mo béèrè wípé kí ẹ fi oore ọ̀fẹ́ ọ̀run fún wa láti lè jẹ́ alábàápín ọgbọ́n ọ̀rọ̀ tí ẹ bá wa sọ lónìí kí orúkọ yín nu ayé wa kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí a bá ń sọ nípa ọgbọ́n ọlọ́run gẹ́gẹ́ bí àkòrí wa ẹ rí ó dàbí ọkùnrin kan ni èyí tí a lè fi wé ẹni tí ó fẹ́ràn láti máa sá eré ṣùgbọ́n kì í ṣe àwọn tó ń fi eré jẹun ó sì fẹ́ràn púpọ̀ láti máa ka ìwé nípa bí eré ìje ṣe lè di ìrọ̀rùn láti sá ẹ rí nínú ìwé kan tí ó wá ń kà bẹ́ẹ̀ ni ó rí ìmọ̀ràn wípé ẹnikẹ́ni tí ò bá sáré ní àsájìnà ẹni tí ò bá kẹ́ni tí ò bá sá eré ní àsáyọrí ó gbọ́dọ̀ lè jẹ́ ẹni tí ń rẹ́rìn-ín torí pé nígbà tí ó bá ń rẹ́rìn yẹn nǹkan tí à ń pè ní atẹ́gùn nǹkan tí à ń pè ní oxygen èyí tí ènìyàn máa ń mú tó máa ń mí sínú ẹ̀rí tí èèyàn bá ń rẹ́rìn atẹ́gùn yìí kì í tètè fẹ́ lọ á sì jẹ́ kéèyàn kó lè sáré ní ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí bẹ́ẹ̀ ni ẹni tó kọ ìwé yìí látinú ìwádìí jinlẹ̀ ó fi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwòrán àwọn tí wọ́n ń sá eré ọ̀nà tó jìn ó fi àwòrán oríṣiríṣi hàn tí a sì rí ní ojú wọn wípé wọ́n jẹni tí ó ń rẹ́rìn tí ẹ̀rín tí ó wà ní ojú wọn. bákan náà ni eré ìje kìrìsìtẹ́nì náà ṣe jẹ́ ohun tí a sì rí ni wípé a gbọ́dọ̀ lè ṣàkíyèsí láti lè mọ̀ọ́mọ̀ fi ayọ̀ fi rọ́pò ìfajúro wa ní ohunkóhun tí a lè máa là kọjá nínú ayé ẹ kíyèsí nínú ìwé Jákọ́bù ìwé Jákọ́bù tí a kà fún wa yẹn tí ọ̀pọ̀lọpọ̀ náà lè máa tí wọ́n lè máa pè ní Jẹ́mísì ṣùgbọ́n ní Yorùbá òun ni Jákọ́bù ẹ rí i pé ó tẹ̀síwájú láti lè sọ láti lè fi ìwé ìwé e, e, ìwé ìkọ àkọsí ènìyàn ránṣẹ́ sí àwọn ènìyàn irú ọ̀nà tí wọ́n máa ń gbà kọ ní ayé àtijọ́ ló gbà kọ ìwé tirẹ̀ náà níbẹ̀ láti máa kíyèsí wípé láti orí láti orí kìíní ẹsẹ̀ kìíní yẹn ni a rí i pé ó kọ ìwé sí gbogbo àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ jù níbikíbi tí wọ́n wà wípé wọ́n láti ní ìkíyèsí pẹ̀lú wọ́n láti ní ìkíyèsí ohun kan ó fi ara ẹ̀ hàn lákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó jẹ́ ìránṣẹ́ Jésù Kristi bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n òun àti Jésù Kristi wọ́n ní wọ́n ní ìsopọ̀ wípé ẹbí ni wọ́n ṣùgbọ́n kò fi ibẹ̀ yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó fi ara ẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tí a rán níṣẹ́ tí Jésù Kristi tí ó rán níṣẹ́ sí àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ júù ẹ ti jẹ́ pé ọ̀rọ̀ tó sì ń sọ fún àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ júù yìí ní àkókò tí ó ń kọ ìwé yìí bẹ́ẹ̀ ló ní í ṣe pẹ̀lú gbogbo àwa kìrìsìtẹ́nì ní òde òní Jákọ́bù ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè kan tí ó mọ̀ wípé ó wà ní ọkàn gbogbo àwọn tí ó ń kọ ìwé sí òun náà sì ni wípé kí ni ènìyàn ṣe lè ṣe lè ṣe àwọn ìyiri tàbí ìlàkọjá ìdánwò ìlàkọjá tí ó lè máa là kọjá àbí báwo gangan lèèyàn ṣe gbúdọ̀ lè lèèyàn ṣe gbúdọ̀ lè lèèyàn ṣe gbúdọ̀ lè ṣe àbí ìṣe tá a gbúdọ̀ lè ṣe sí àbí ìdáhùn tá gbúdọ̀ lè wá sí ohun tí à ń là kọjá gẹ́gẹ́ bí ìyírí wò Jésù Kristi tẹ́ gbàgbé ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ìwé johannu orí kẹrìndínlógún ìwé johannu orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n ó wípé ní inú ayé yìí ẹ̀yin yóò ní ìpọ́njú ó ní ṣùgbọ́n ẹ tújú ká nítorí wípé mo ti ṣẹ́gun ayé paul apostoli bákan náà ló tún sọ ọ̀rọ̀ yìí ní àsọgbà nígbà tó ń kọ ìwé rẹ̀ sí àwọn ará philippi nínú ìwé philippi orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ló ń sọ wípé ó ní mo gbàdúrà wípé kí ọlọ́run alààyè kí bàbá jésù kristi kí ó fún yín ní ẹ̀mí kì í ṣe ẹ̀mí ìgbàgbọ́ nìkan ṣùgbọ́n láti lè ní ẹ̀mí àti lè bá a jìyà ẹ̀rí tábà wo méjèèjì tí a kà yìí ọ̀rọ̀ tí jésù olúwa wá sọ ìwọ tí ò gbọ́ mi ọ̀rọ̀ tí paul apostoli sọ ìwọ tí ò ń gbọ́ mi ẹ rí wípé ìpọ́njú tàbí ìdààmú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ lára ìgbé ayé kìrìsìtẹ́nì ìbéèrè wa ni wípé báwo ni èmi àti ìwọ ṣe wá ń fara dà á báwo lèmi àti ìwọ ṣe ń ṣe sí àkókò tí ò bá tẹ́ wa lọ́rùn tó dàbí pé à ń dán ìgbàgbọ́ wa wò tá à ń yiri ìgbàgbọ́ wa ìwé Jákọ́bù ó ní ìdáhùn sí ìbéèrè yìí òun náà ni wípé ó ní ká dáhùn sí ìbéèrè yẹn pẹ̀lú ayọ̀ ó sọ ọ́ ní ẹsẹ̀ ìkejì ó ní ẹ máa kà á sí ó ní ẹ̀yin ará mi ní ìgbà tí ẹ̀yin bá bọ́ sínú ìyíríwò ìdánwò onírúurú ó ní ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀ ẹ ké hallelujah ohun tí ó ń sọ níbẹ̀ yẹn ni wípé a gbọ́dọ̀ lè kà á sí ayọ̀ ìdí ẹ̀ ni wípé ọlọ́run kò kò ní jẹ́ kí ìdánwò tàbí ìlàkọjá tí à ń là kò ní jẹ́ kó jẹ́ kò ní jẹ́ kó já sí asán ọlọ́run ò pinnu ẹ̀ bẹ́ẹ̀ pé kí ìyírí wò ìlàkọjá wa tí kò tẹ́ wa lọ́rùn yẹn wípé ó kàn wá bẹ́ẹ̀ kó dẹ̀ ṣòfò dànù rárá bẹ́ẹ̀ kọ́ ó jẹ́ àwọn ìyírí wa wò àwọn ìyírí ìgbàgbọ́ wa bíbélì jẹ́ kó yé wa wípé ó máa ń ṣiṣẹ́ sùúrù ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ nìyẹn àti sùúrù yìí òun ló máa ń ṣe iṣẹ́ ìyípadà bí ìràpadà wa sí ti àwòrán jésù kristi ó nígbà tí ìdánwò sùúrù wa bá ṣiṣẹ́ àṣepé tó bá a ní ká jẹ́ kó jẹ́ kó ṣe iṣẹ́ àṣepé ẹ̀rí iṣẹ́ àṣepé sùúrù wa yẹn ó ní wípé á jẹ́ ká lè ní ìwà tó dàbí ti Jésù láti inú oríṣiríṣi ẹ̀kọ́ tí Ọlọ́run tí yóò kọ́ wa nínú àwọn ìlàkọjá àbí ìyírí ìdánwò wa ìgbàgbọ́ wa wò. ìwọ tí ò ń gbọ́ mi bóyá o nílò ẹni tí ó máa jẹ́ bí olùkọ́ èyí tí à ń pè ní coach ẹni tí ó máa kọ́ ọmọ bí a ti ṣe ń sá eré mo dẹ̀ fẹ́ kó o mọ̀ wípé Ọlọ́run pàápàá ó ti pèsè rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù ṣe sọ òun náà ni wípé tí ẹnikẹ́ni bá tó bá ṣàfẹ́rí ọgbọ́n tí ẹnikẹ́ni tọ́gbọ́n bá kù fún ẹnikẹ́ni kó ṣe kí ni o kó béèrè ní ọwọ́ Ọlọ́run ó ní ẹni tí ń fi fún ni láì rẹ̀wẹ̀sì láì ní káwọ́kò láì ní dáwọ́ dúró ó ní láì ní láì ní láì ní láì ní láì ní láì ní bániwí ó ní yóò fi fún ni ẹ̀ẹ́rí ìyẹn la rí ní ẹsẹ̀ ìkarùn-ún ìwé Jákọ́bù orí kìíní ẹ rí i pé a ò wá nílò ẹnìkankan tó tayọ ẹni tó jẹ́ olùkọ́ni tó tayọ Jésù Kristi ohun tí mo fẹ́ bi ọ́ léèrè ni wípé ìwọ tí ò ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin lórí ohun tó lè máa là kọjá gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì nínú àdúrà bẹ́ẹ̀ ló ṣe ń gbàdúrà bẹ́ẹ̀ ló ṣe ń ka ọ̀rọ̀ Ọlọ́run tó sì ń fìbẹ̀rù Ọlọ́run gbégbé ayé ó wá rò pé bóyá ìdánwò tí òun là kọjá yẹn pé bóyá wọ nìkan ni mo fẹ́ bi ẹ́ léèrè báyìí wípé ǹjẹ́ ohun tí ò ń là kọjá yẹn ǹjẹ́ ohun tí ò ń tí ò ń kọjú wò tí ò ń kọjú sí ọ yìí ǹjẹ́ o nílò láti bá Jésù Kristi sọ ọ́ nípa rẹ̀ ǹjẹ́ o nílò láti bá Jésù Kristi sọ nípa rẹ̀ mo sì fẹ́ sọ wọ́n pé yẹ bẹ́ẹ̀ ni o nílò láti bá Jésù Kristi sọ o nílò láti sọ fún Jésù Kristi torí pé òun nìkan náà ni ọ̀rẹ́ tí ó mọ̀ kò sí ará kan kò sí iye kan tó dàbí rẹ̀ o lè sọ fún Jésù Kristi yóò sì máa tọ́ ọ ní ìrìn àjò náà yóò sì yóò sì já sí ìṣẹ́gun fún ọ àti wípé mo fẹ́ gbà ní àdúrà wípé ìwọ tí ò ń gbọ́ mi yìí wípé bí o ti ṣe ń ní sùúrù àti ìpamọ́ra lábẹ́ ìyíriwò wípé kí Jésù Kristi Olúwa wa àti ọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀mí mímọ́ pẹ̀lú ọgbọ́n Ọlọ́run àti ìtọ́ni bí o ṣe sinmi létí ẹ tó ń sinmi lé ọgbọ́n rẹ̀ pé kí ọ̀rọ̀ ọlọ́run yẹn kó ṣàwárí ọkàn rẹ kó ṣàwárí ayé ẹ ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù kristi ní olúwa ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé ó dàbọ̀.